إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله واعبد الرحمن ولا تعبد الشيطان واعلموا أن له مداخل منها الجهل الذي لا يعرف به الخير من الشر يقول علي رضي الله عنه عبد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامس فتهلك ومن مداخل الشيطان الغرب الذي يجب أن يكذب روى البزار عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر على قوم يسرعون فقال ما هذا قالوا فلان ما يصارع أحدا إلا صرعه قال أفلا أدلكم على من هو أشد منه رجل كلمه رجل فكتم غيظه فغلبه وغلب شيطانه وغلب شيطان صاحبه ومن مداخل الشيطان حب الدنيا يقول تبارك وتعالى حكاية عن إبليس لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين ومن مداخل الشيطان طول الأمل يقول أبو هريرة رضي الله عنه وأرضاه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يزال قلب الكبير شابا في اثنتين في حب الدنيا وطول العمل ومن مداخل الشيطان الحرص فعن كعب بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه ومن مداخل الشيطان البخل يقول الله تبارك وتعالى الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفلا والله واسع عليم ومن مداخل الشيطان الكبر قال سبحانه ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال سبحانه سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير حق وقال سبحانه كذلك يتبع الله على كل قلب متكبر جبار يقول صلى الله عليه وسلم ولا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر والكبر يا عباد الله بطر الحق وغمط الناس ومن مداخل الشيطان حب المدح ثبت عن أبي بكر رضي الله عنه أن رجلا ذكر عند النبي صلى الله عليه وسلم فأثنى, عليه رجل خيرا فقال النبي صلى الله عليه وسلم ويحك قطعت عنق صاحبك يقول مرارا إن كان أحدكم مادحا أخاه لا محالة فليقل أحسب فلانا والله حسيبه ولا أذكي على الله أحدا أحسبه كذا وكذا إن كان يعلم ذلك منه ومن مداخل الشيطان الرياء يقول صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء يقول الله عز وجل إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء ومن راى يرائي الله به ومن مداخل الشيطان العجب بينما رجل يمشي في حلة تعجبه نفسه مرجل جمته إذ خصف الله به فهو يتجلجل إلى يوم القيامة وقد قال صلى الله عليه وسلم يا فاطمة عملي فإني لا أغني عنك من الله شيئا ومن مداخل الشيطان الجزع والهلع يقول تبارك وتعالى إن الإنسان خلق هلوءا إذا مسه شر جزوعا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 والصبر ضياء بأنواعه ومن مداخل الشيطان اتباع الهوى يقول تبارك وتعالى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله وانتبى هواه فمثله كمثل القلب يقول تبارك وتعالى بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله يقول سبحانه ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله وعن أبي برزة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إنما أخشى عليكم شهوات الغي في بطونكم وفروجكم ومضلات الهوى ومن مداخل الشيطان سوء الظن يقول تبارك وتعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن وإياكم والظن فإن أكذب فإن الظن أكذب الحديث ولا تجسسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا ومن مداخل الشيطان احتقار المسلم يقول صلى الله عليه وسلم بحسب امرئ من الشر أن يحكر أخاه المسلم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن, أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن وإن الله تبارك وتعالى لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ومن مداخل الشيطان احتقار الذنوب فعن سالم بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم ومحكرات الذنوب فإنما مثل محكرات الذنوب كمثل قوم نزلوا بطن واد فجاء ذا بعود وذا بعود حتى حملوا من دجوا به خبزهم وإن محكرات الذنوب متى يؤخذ بها صاحبها تهلكه ومن مداخل الشيطان الأمن من مكر الله يقول تبارك وتعالى نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون ومن مداخل الشيطان القنوط من رحمة الله قال تبارك وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يكفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بارك الله لك بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الحب والذكر الحكيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد عباد الله اتقوا الله تبارك وتعالى سدوا الأبواب الشيطانية كلها لا تتركوا بابا يفتح للشيطان adọ́pẹ́ fún ọlọ́run ọba a sì tún محمد ìkí àtẹlà fún àníbà Muhammad ìkí kó máa bá àwọn ará rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn ẹni tó wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ tí wọ́n sì dúró déédéé lórí ìlànà náà èèyàn rúṣin ọlọ́run ọba ẹ páyọ ọlọ́run ọba àlèkè ọlá ọlọ́run ọba àjọ kí ayé ni ẹ máa sìn ó ẹ má sìn àṣà ìtọ́n ẹ má tẹ̀lé àṣà ìtọ́n ká lọ mọ̀ wípé àṣà ìtọ́n yìí ó ní àwọn ẹnu ọ̀nà àbáwọlé tí máa ń gbà wọlé sára ẹ̀dá pàápàá jùlọ bá ti ń retí Ramadan gẹ́gẹ́ bá tún wọ̀ pé gbogbo ohun tó kù níwájú wa kò gbọ́dọ̀ ju bí ọ̀sẹ̀ kan lọ ọlọ́run kò fi ẹ̀mí wa lẹ́dà àsìkò náà ó sì ṣe ìjọsìn náà nọ́rùn fún wa láti lè ṣe ó sì gbà lẹ́sìn fún wa. a rí i pé tí Ramadan bá dé wọ́n ní wọ́n á ju sẹ́kẹ́sẹ́kẹ́ mọ́wọ́ mọ́rùn wá jù sí àwọn àṣà ìtọ́n fún wọn níláyè ṣiṣẹ́ wọn láburú máa kéré. bá a ṣe wá ń retí Ramadan gbogbo àwọn ọ̀nà àbáwọlé táṣe dánilé sọ̀wọ́lé ẹjẹ́ ká tilẹ̀kùn ẹ̀ ká má fún láyè kankan rábí tí ò kọ́mọ. nínú ọ̀nà táṣe dání máa ń gbà wọlé sí yẹn lára alákọ̀ọ́kọ́ òun la ìmọ̀kànmọ̀kàn. àìmọ̀kan tó ṣe pé tó bá ti ṣẹlẹ̀ sí yẹn èèyàn ní mọ kí ni ohun tó lóore sí ohun tí ò lóore kí ni láburú kí lóore èèyàn ní mọ̀ kí làdádálẹ̀ kí ni súnà òun lọ́fà ni Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní kọjú onímọ̀ ló dáa fún ọjọ́ àbí kò sì jẹ́ ẹni tí ń kẹ́kọ̀ọ́ àbí kò jẹ́ ẹni tí ń gbọ́ ìmọ̀ àbí kò nífẹ̀ẹ́ mọ̀ má yẹ lẹ́ẹ̀karùn o òun náà ni kò kéwú kò béèrè inú ọ̀nà tá a ṣe tá a ní gbà wọlé sí yẹn la ní yẹn fi di ọmọlẹ́yìn ọ̀sẹ̀ tán yẹn yẹn òun là ìmọ̀ kan wà má yẹ lẹ́ẹ̀karùn-ún má wàá parun nínú àwọn ọ̀nà àbáwọlé tá a ṣe tá a ní máa ń tọ̀ wọlé sí yẹn lẹ́ẹ̀kejì òun ni alùpàdọ̀ ìbínú wọn lọ fọ alẹ nìkan lọ bí anabi léèrè sallallahu alayhi wa sallam pé anabi ọ̀yà àtàsọ́lẹ̀ fún mi kìí ṣe kìí ṣe méjì ń dá anabi sọ fún náà pé má bínú sá má bínú ìbínú ọ̀nà tá a ṣe ní tọ̀wọ́lé sí yẹn lára ni afáwọ alibazar látọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu wọn ní anabi sallallahu alayhi wa sallam àǹsọ̀sálà wa sọ pé sọ eléwo leléyìí wọ́n ní bẹ́ẹ̀ ni lágbájá kan ni ọ̀sẹ́ni tí wọ́n jọ sọ pé àwọn fẹ́ jọ wọ̀ọ́yá àjà àfikún làmọ́lẹ̀ anabi sallallahu ni ẹ wá jẹ́ ntọ́ka yín sẹ́ni tó lágbára jù lọ àǹsọ̀sálà ni ẹni tó lágbára jù lọ ni arákùnrin kan tó ṣe é sọ̀rọ̀ burúkú sí dẹ̀ gbé mi ó ti borí rẹ̀ ó borí ẹni àti ìbínú irin tàṣetáni tàṣetáni tó ṣe wà nínú àwọn àkọọ́lẹ̀ míì wípé tínú bá ń bíyàn díẹ̀ bá wà níjòkó ojú ó bá dó ojókòó ọba akẹ́kọ̀ọ́ fẹ̀gbẹ́ nílẹ̀ pọ́lọ́ sàlùwàlá ó tún gbólóhùn àwọn òbí láàfin ẹ̀ṣọ́ ìtọ́ ọ̀nà ọ̀jẹ̀. ọ̀nà kẹta nínú ọ̀nà táṣetáni máa ń tọ̀ wọlé sí yẹn lára òun náà ní ìnífẹ̀ẹ́ ayé kíyẹn fẹ́ràn ayé kíyẹn káyé sẹ́mi tó yẹ pé bí táyé bá lọ lèyẹn ń lọ kò sí ìtọ́ kàyẹn pẹ̀lẹ́sìn àṣetánì ti ń wọlé sí yẹn lára díẹ̀ díẹ̀ nìyẹn. kádẹ̀ má gbàgbé ó ti wà nínú àbámọ̀dá bá ṣetánì dá níwájú ọlọ́run ọba sùnánà táláńjẹ ló wí pé màá ṣe gbogbo ohun tó wà lórílẹ̀ lọ́sọ̀ fáwọn ọmọ ànẹ́bí Adam màá sì sìn wọ́n lọ́nà lápapọ̀ ẹ̀rí ó tún wà nù áyà mi yìí pé ó sì padà rí bẹ́ẹ̀ ó wá di pé pípọ̀ ọ̀pọ̀ ti ẹ̀sìn àwọn èèyàn ni wọ́n tẹ̀lé àṣà ìtọ́nù pẹ̀lú ìnífẹ̀ẹ́ ayé ìpẹ̀sìntì ìkọ́radáyé kó ṣe báyé yìí náà sáni àfàwọn díẹ̀ nínú àwọn tó nígbàgbọ́ sọlọ́run ọba káwa wà nú ẹni tó ṣe pé ìjẹ ayé ò ní gbé lọ. ìkẹrin nínú ọ̀nà táṣe dání máa ń tọ̀ wọlé sí yẹn lára tá a fẹ́ ká tilẹ̀kùn ẹ̀ kí rọ̀mọ́dọ́n tó dé òun náà ní kúlù lámẹ́lì èròǹgbà tó kù èròǹgbà tó gùn ní kéjé yẹn ó ṣe dáadáa ń ṣe yìí ń ṣe yìí tí mo bá dágbá tí mo dà owó lóṣù yìí tọ́ba tó dòṣù tí mo máa tún da nǹkan báyìí kéjé kí yẹn ṣe dáadáa torí bí èròǹgbà yẹn bí èròǹgbà yẹn ṣe gùn yẹn náà lèyàn ọmọ alérò pọ́jọ́ orí yẹn gùn bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ orí bá a bá ti ń lo wákàtí ó tún dínkù náà nìyẹn èyàn rí i pé ńlé bẹ́ẹ̀ sì ni wọ́n yọ ọ́ kó yìí pé kíní yìí mà tún ti dínkù ẹ̀rí kéròǹgbà gùn kéjé kí yẹn ṣiṣẹ́ àti dání ti ń wọlé sí yẹn lára nìyẹn ìhun tún mùsùlùmí bá rí ṣe lórí ṣe èèyàn gbọ́dọ̀ bá sọ wípé yín ṣe yín ṣe ìhun tọ́lọ́hún bá sọ wípé èèyàn ọ̀dà ni ọ̀dà ń tá a bá ń ṣe lọ́wọ́ náà là á sì ń rí ṣe àbòwò rẹ̀ rọ̀ jẹ́ lọ́ọ́ dala ni ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run tún sọ báyìí pé ẹ̀mí àgbàlagbà oníyé máa ṣe bí ọ̀dọ́ níbi nǹkan méjì yọ́n la wa ẹni tó ti pọ́ tó sì wà nù àyà yìí pé sáà ti fún yín lẹ́mìí lò èyí tó yẹ kó ẹ̀ka ẹrẹ́ tí ọlọ́run ọba ń bẹ̀ wọ́n jẹ́ àkùmọ̀nàdé olùkìlọ́dẹ̀ ti dé ewu ti dé gbogbo àwọn ọmọ tá a bí ọ̀mú ní àwọn náà tún kú omi wọn tún bímọ ń sojú èèyàn ọmọ ọmọ tún bímọ ọ̀sọ̀ pé àárọ̀ la wa òun àkàtà ìdarúgbó gẹrẹjẹ àkàtà ìwọ ṣégúnugún ni ẹni bíbí yẹn ni wọ́n ń tiẹ̀ ẹ̀rí. Ànábì sallallahu alaihi wasallam ó ní àgbàlagbà ọkàn àgbàlagbà ò ní yé máa ṣe bí ọ̀dọ́ níbi nǹkan méjì ìfẹ́ ayé ẹni tí fi àyè bá múlẹ̀ mi ẹ̀tẹ́ nímọ̀ pàgbà ni mo ní ọmọ bá wọn sáré ńgbà wọn bá ń há ráìsì àbí wọn há kinní kan ṣé kí ló gbogbo àwọn rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń bá kì í ṣe mo ní ọmọ sáré jẹ̀nẹ́jẹ̀nẹ́ lọ gba o wọ́n tó lé lámẹ́lì àti ròǹgbà tó kù ní máa ń sọ yẹn ni ńbẹ̀lẹ̀ yóò rí sí pọ́ padà káyẹ̀ mọ́. ìkarùn nínú ẹ̀ tá ṣe dání ìyẹn má ní ayọ̀ ọkàn inú ọ̀nà tá a dání tọ̀wọ́lé sí yẹn lára ni ká tilẹ̀kùn ẹ̀ ó jẹ́ tó di pé rọ̀mọ̀dán máa dé rárá kábi lè jẹ́ ní tọ́lọ́wọ́n bọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ nínú rọ̀mọ̀dán afọ́ akábùnú Malik wọ́n ní ọlọ́run ó ní méjì lórí yìn bí ṣe máa ń bẹ̀sìn jẹ́ ìyẹn ni wípé bí kò kò débi ń pa méjì yìí ṣe máa bàgùntàn jẹ́ kódà bójú kòkòrò ọmọnìyàn lórí owó àti ìbí ó ṣe bẹ̀sìn jẹ́ ó tún lágbára ju ti ìkókò yẹn lọ ẹni pé ìkókò ẹ̀rí pé kòkò débi ń pa tí wọ́n tún wá jù sọ́dọ̀ àgùntàn ẹ̀ pé wọ́n ó ṣe àgùntàn yẹn báṣubàṣu wọ́n ju kòkòrò lórí owó àti ó tún wá lágbára bí ṣe máa ń bẹ̀sìn jẹ́ jù bẹ́ẹ̀ lọ ojú kòkòrò a máa ń bẹ̀sìn jẹ́ mọ́ yẹn lọ́wọ́ ni lórí owó àbí lórí iyì ẹ̀rí nínú ọ̀nà tá a ṣe dání tí máa ń tọ̀ wọlé sí yẹn lára òun náà ni alibókòlì ahun ìkẹfà nìyẹn kíyẹn ní ahun agbájú lọ rọmọdán ní bọ̀ yìí oṣù téyẹ ti tọrẹ kánìkù sálá máa ń tọrẹ ànábì máa ń tọrẹ kí rọmọdán tó dé ṣùgbọ́n bàbá dínú rọmọdán ọrẹ rẹ tó máa ń lágbára kódà wọn sọ wípé ọrẹ rẹ ọdà gẹ́gẹ́ bí atẹ́gùn jì ni. yẹn ni pé bọ́ọ̀rẹ́ náà ṣe máa ń pọ̀ tó ahun ọ̀nà táṣe dání sí yẹn lára ni ọlọ́run ọba sọ̀rọ̀ tálá fún wa níròyìn pé àṣà ìtọ́ni ìnsàlùkà wà ní òsì fún yín pé tẹ́ ẹ bá ná ẹ yóò lò sí ó dẹ̀ ń pa yín ni ọba ń wà ní àforíjì fún yín bá ń sàlùkà fún nígbà ẹ̀dá ti dání máa ń tọ̀ lára ìkeje ọ̀nà ìdálẹ́ kébẹ̀rù mọ̀lẹ́mí mo tó báyìí mo dà báyìí mo tó mo tó ẹ̀rí ọlọ́run ọba àlekè ọlá ní màá yí àwọn ẹni tí wọ́n bá ń ṣègbéraga lórílẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ń yí wọn mi tí wọ́n rí báyìí kò jẹ́ nínú ìtumọ̀ sí wọn ò ní lè sí rárá ọlọ́run máa ń lé ọkàn rẹ̀ pa tó yẹ kó dodo ní wọnú ẹ̀ àtàwọn tí wọ́n bá jẹ àjẹ nípa kódà nẹ́bí sallallahu alaihi wasallam ó ní kò ní wà lójẹ́ ní ọlọ́run ẹni tó bá yẹ pé kò ju kínkínní bí ọmọ náà gún lọ nínú ìgbéraga tó bá wà lẹ́mí ẹ̀ kí ni wọ́n ń pè ní kí bẹ̀rù mótómótó òun náà ní kí yẹn róòtọ́ kí yẹn sọ pé yìnyín nígbà ni kí yẹn tún máa fojú kéré yẹn ká sọ̀ra ká jẹ́ ká ṣe tán nìkan tán ìwọlé sí wa lára ìkẹjọ nínú nẹ̀ta ṣe tán máa ń tàn wọlé sí yẹn lára òun náà ní hubbul kí yẹn fẹ́ káwọn èèyàn máa yin yàn kí wọ́n máa sọ pé lágbájá ló ṣe báyìí kí ní báyìí kí yẹn máa fẹ́yìn. látọ̀dọ̀ àfọ Abubakar ní arákùnrin kan wọ́n dákọ rẹ̀ lọ́dọ̀ ànẹ́bí ìgbà dákọ arákùnrin yẹn ọkùnrin kan bá bẹ̀rẹ̀ sí ní yìn ah, ẹni ni èèyàn ah, dáadáa ni ànẹ́bí sallallahu wáyé ah, fún àṣọ̀sáláwá ni ẹ gbọ́ tó bá já sí pé nìkan sáfẹ́ yíyan náà ní kò sọ́gbọ́n tó lè dàbí kó yíyan kọ́ máa sọ wípé èmi lérò lágbájá sí báyìí ọlọ́run mọ̀ jù mí lọ àti pé mi lè ṣàfọ̀mọ́ ẹnìkan sọ́lọ́run lọ́rùn èmi lérò ẹ̀pẹ́ ni dáadáa ni olódodo ni olùfàyà ọlọ́run ọba ni ẹni tí ń jọ́sìn ni èmi lérò rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ jù mí lọ nígbà tẹ́nìyẹn bá mọ ìwà yẹn mẹ́ni ni tó ti jáde pé ìṣesí àwọn ẹni ìṣáájú káṣe dání fi má wọlé sí yẹn lára lọ́nà yìí ẹni tí wọ́n bá rí sí yín yẹn báyìí wọ́n sì mú yé pé wọ́n máa fọ́n sí lójú ẹ̀rí ìyá tiẹ̀ nìyẹn. ìkẹsẹ́ náà nẹ́ta ṣe dání máa ń tọ̀ wọlé sí yẹn lára òun náà ní àríyá tí a rí ni ká ṣiṣẹ́ ká tún fi hàn iṣẹ́ tó ṣe pọ́yẹ ká fi wá oyè ọlọ́run ọba subhanahu wa ta'ala ká wá ṣe é hàn. anabi sallallahu alayhi wa ó nínú nǹkan ń pa mi láyà lẹ́yìn lórí òun lẹ́bọ kékeré wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run ọba ìwó lẹ́bọ kékeré o anabi ní bẹ́ẹ̀ ni tí ọlọ́run ọba àlekè ọlọ́run máa sọ báyìí nígbà tó bá sin àwọn yẹn lẹ́sìn ẹsẹ̀ wọn tán yóò sọ wípé sọ yín tẹ́ẹ̀ rẹ̀sìn ẹgbà padà jìyà yín ẹ yá wa lọ sọ́dọ̀ àwọn ẹni tẹ́ fi sẹ́yìn hẹ̀ láyé ẹ lọ wò bọ́yẹ ẹ tún rẹ̀sìn kan lọ́dọ̀ wọn yàtọ̀ sí dansaki tí wọ́n pè yín láyé ká sọ́ra ká má jẹ́ ká ṣe dání sọ́nà ẹ̀mí ìwọlé sí wa lára kódà wà nù hadith mi tó lálàáfíà wípé ẹni yóò tọ́ bá ṣe àfihàn níbi iṣẹ́ olóore tó ṣe ọlọ́run fi hàn àwọn èèyàn kò sì ní gbẹ̀sán kankan mọ́ lórí ẹ̀ ìkẹwàá nínú ọ̀nà tá a ṣe dání máa ń tọ̀ wọlé sí yẹn lára òun ni alẹ́ ọjọ́ ìjọra ẹni lójú ẹlòmíì máa ń jọra ẹ lójú pẹ̀lú dúkìá àǹsọ̀sálá mú ọmọrọ̀ wá lórí eléyẹn wọ́n ní arákùnrin kan ọ̀sọ̀ọ̀sọ̀ jìgbìnì ọ̀sọ̀ yẹn wá jọ lójú arun ẹ̀ ìwà ń yọ̀yọ̀ sẹ̀sẹ̀ pé èmi náà mo wá rẹwà báyìí ni mo wà lórí báyìí yóò sì máa wọlé lọ ní ìjọba ìdàlù fìyànà. ká má jọra wa lójú pẹ̀lú mọ̀lẹ́bí tá a ní. kódà ní sọ̀sálàm ti di pé Fàtímà ìpè rẹ̀ Fàtímà ìhun tó bá sí nínú iṣẹ́ dáadáa máa ṣe o. tọ́lọ́ kẹ́ ń wó pé mi bàbá rẹ̀ jà nẹ́bí ọlọ́run ọba mi lè rọ́ lọ́rọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ bá lóhun fẹ́ jọ níyàwó. mójú tóhun tó bá ṣe a gbọ́dọ̀ jọra wa lójú ọ̀nà tá a ṣe dá ní ìtọ̀ wọlé sí yẹn lára ìkànnì ènìyàn. ìkọkànlá nínú ọ̀nà tá a ṣe dá ní ìtọ̀ wọlé sí yẹn lára òun náà ni kéèyàn ní kára hẹ̀hùn ojú kòkòrò náà ni wọ́n máa ń pèèyàn náà ike èmi nìkan máa sáfẹ́ ní nǹkan báyìí ṣùgbọ́n èèyàn tún ju hẹ́rìsì lọ. wọ́n lọ́lọ́wọ́n ọba sọ́hánì ọ̀tá aláṣọ yìí pé ó lè wọ́n á sì tún máa túmọ̀ rẹ̀ sí ìpáyà ipe ṣé kínní ìṣe tèmi ó jẹ́ àbí òní jẹ́ tèmi ìpáyà wọ́n dá àdámọ́ èèyàn lórí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wá sàlàyé bó ni olóhùn yẹn ti máa ń rí ọlọ́run nígbà tí láburú bá kàn á kàn rà ṣùgbọ́n tí eré bá kàn yóò hẹ́nẹ̀ rẹ̀ kò ní jọ́ dọ́dọ̀ ẹlòmíì àdámọ́ èèyàn ni àwọn ẹni tí ròyìn mẹ́sàn-án tá a fẹ́ kà yí bá wà lára wọn nìkan ni òní máa ṣẹlẹ̀ sí illa lil musallin àwọn tí ń kírun kò ní wáyé sí wọn tí bá ń kírun dáadáa ọlọ́run dẹ̀ròyìn àwọn tó ń kírun yẹn wípé àwọn làwọn tó ṣe wípé wọn a máa kírun wọn déédéé àwọn ẹni tó ṣe wípé wọ́n ní ẹ̀tọ́ kan pàtàkì nínú dúkìá wọn tí wọ́n máa fi ń fún oníbèrè àtẹni tọ́jáláwà rí àwọn ẹni tó ṣe wípé wọ́n tún gba ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ wọ́n gbà lódodo àwọn yẹn nìṣẹ̀lẹ̀ yẹn ò ní í ṣẹlẹ̀ sí ni ò ní já sí pé tí láburú bá kàn wọ́n wá kanra tí eré bá kàn wọ́n ò ní jọ́ dọ́dọ̀ ẹlòmíì àwọn ẹni tó ṣe wípé wọ́n máa ń fáyà ìyá ẹlẹ́dàá wọn tó ṣe wípé yẹ ẹlẹ́dàá wọn ní ìrẹ́rù mahmoud kìí ṣe ń dá lè fọkàn balẹ̀ sí. àwọn ẹni tó ṣe wípé wọn lè lánàá ṣe sí yẹn òun làwọn tó ṣe wípé wọn á máa ṣọ́ abẹ́ wọn àti fún ìyàwó wọn àfúnfún àwọn ẹrú tí wọ́n bá ní lókun àlè fún wọn lórí eléyàn. ẹni wọn bá tún wá nǹkan ẹ̀mí yàtọ̀ sáwọn eléyìí àwọn ènìyàn ti ta ẹnu àlà irú àwọn ẹni tí wọ́n sọ fún àwọn oníyàwó tí wọ́n máa wá bàtọ̀ fúnra rẹ̀ àbí wọ́n máa kí nǹkan bójú ara ẹ̀rí àwọn yẹn náà ti ta ẹnu àlà ipò alágbèrè oníṣìnà náà fún wọn sí. àwọn ẹni tí la là nínú ìwà ehun ẹ̀hún tá a wí yẹn wọn àti tó ṣe wípé ìgbà wọn àlùkáwà ni wọn wá máa sọ. àti tó ṣe wípé ẹ̀rí wọn wá dúró tì í. àti tó ṣe pé wọn àní wọn máa sọ ọlọ́run ní àwọn wà náà lòjẹ́ mẹ́ta àtàkọ́lé wọn. àti kọ́ wá nú wa látọ̀dọ̀ òun ni kéèyàn ní ojú kòkòrò tọ́tún ní kára ẹ̀hún nú ìpayà bẹ́ẹ̀ ṣé kíní yóò sì bọ́ sí mi lọ́wọ́ báyìí ṣé kò sì tún ní bọ́ sọ́wọ́ ẹlòmíì báyìí láburú ti ń bẹ lára èèyàn ni. bákan náà wọ́jú gbónú nkálẹ̀ àti ojú èyí tó ti pọ́ lágbára tó lè máa gbé làákà èèyàn lọ nítorí ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe sùúrù pẹ̀lú gbogbo rẹ̀ sùúrù ti ń bẹ ṣe sùúrù lórí tẹ̀lé ọlọ́run ọba ṣe sùúrù gbọ́ níbi ìyapa ọlọ́run ọba ṣe sùúrù lórí àdánwò tó bá kàn yẹn ká má jẹ́ ọjà sí pé ńgbà tá a bá rí rere akọ̀ fẹ́ lómi kan má dọ́dọ̀ ẹ lómi tí láburú bá dẹ̀ kàn wá àní máa kánra ìkánra yẹn kì í sì wà mùsùlùmí. ìkejìlá nínú àwọn ọ̀nà tá a ṣe dánilé ìtọ̀wọlé sí yẹn lára tá a gbọ́dọ̀ di kó tó di báwọn ní rọmọdọ́ yìí ọ̀nà ìtìbá wọn lè háwà ìmọ̀ àtẹ̀lé fẹ́ẹ́nu. afáwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní kò síbi ìkan tọ́lọ́wọ́n bá ti dákọ̀ fẹ́ẹ́nu tọ́wọ́ àfihàn fún obìnrin pé fẹ́ẹ́nu kì í ṣe nǹkan tó da rárá ọlọ́run sọ́nù àyà kan wípé má tẹ̀lé fẹ́ẹ́nu kọ́ máa jásí pọ̀ padà sínà ìfẹ́ẹ́nu yẹn máa sìn ọlọ́nà kó lọ́nà ọlọ́run ọlọ́run tún ròyìn ẹnìkan pé ó tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ àpẹẹrẹ wa dàbí àpẹẹrẹ ajá ọlọ́run tún wínú àyà mi wípé àwọn alábòsí yẹn ìfẹ́ẹ́nu wọn ni wọ́n tẹ̀lé láì nímọ̀ nípa ohun tó ń ṣe ẹni tọ́ba wa tẹ̀lé fẹ́ẹ́nu ó ń tọ̀hún ti sìn ọlọ́run sọ wípé kọ̀sẹ́ni ó sì mẹ̀sẹ́ni tó tẹ̀lé fẹ́nu rẹ̀ tẹ̀lé rẹ̀ húdà mínàlá láì rí mọ̀nẹ̀ká tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa látọ̀dọ̀ rẹ̀ ẹ̀rí hadith mi látọ̀dọ̀ àbí barza radiyallahu anhu wọn ní anabi sallallahu alayhi wa sallam ó ní ohun tí mò ń páyà lé lórí òun ni shahawatil ghayb adùn sísìnà nípa ikùn yín kẹ́ẹ́ má nítorí òun fẹ́ kìbọ̀kùn yín àtàbẹ́yìn irun tẹ́ fi gún abẹ́yìn kẹ́ má sì nà nítorí ẹ̀ àtúntò sálá ni ohun tí mò ń páyà nìyẹn lóbi á gbé nǹkan tí ń sèyàn léèmọ̀ jù láwùjọ ń sìn nìyẹn kódà ẹlòmíì ó lè máa ṣàgọ́hárọ̀ pẹ̀lú súnà náà ṣùgbọ́n irun dákì bọkùn dákì babẹ́ yìí ẹlòmíì ò kọ̀ sọ́ra rẹ̀ níbẹ̀ àtúntò sálá ni ohun tí ń pàwọn láyà nìyẹn bí irú ọ̀rọ̀ kẹtọ́ sọ tẹ́lẹ̀ yìí pé kéésòsì bí wọ́n ṣe tẹ fáwọn ẹni tó ṣáájú yín sẹ́yìn ní wa ṣe fanfà lórí ẹ̀ èmi ò jọ ìwọ òjò mi ẹ̀yin ní ọwọ́ aparun báwọn tọ̀hún ṣe parun. alùsọ̀lá ní ìjọ yìí kò sí nǹkan tí ń pa mi láyà lórí wọn. ju kí ni lọ ṣàwádìí lọ́gá yìí adùn sísìn náà níbi kí ni wọ́n tẹ́ kì bọ́kùn kí ni wọ́n tẹ́ fi gún ara yín. pípọ̀ ọmọ àlè ọmọ yóò fẹ́ máa sìn náà ń nípa ohun tá a jẹ àti ohun tá a fà bẹ́ẹ̀ wá jẹ. wọ́n mú káṣí dání má tọbẹ̀ wọlé sí wa lára irun tá a kì bẹnu àti irun tá a lò fábẹ́ àti ìfẹ́nu kásọ̀rọ̀ abẹ́. ìkẹtàlá nínú ọ̀nà tí àṣetáni máa ń gbà wọlé tí ọba ti rọ́nẹ̀ pẹ̀lú àwọn méjìlá tá a kà yẹn òun ni sọ́ọ̀dọ́nì àbá burúkú. ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlápẹ́ ẹ̀yàn onígbàgbọ́ òdodo pé ẹ jìnà sí pípọ̀ nínú àbá dídá o torí apá kẹ́ àbága ẹ̀ṣẹ̀ ni. ẹ̀rí anábì sallallahu ó ní ẹ̀ sọ́ra yín pẹ̀lú àbá dídá torí tábàlẹ̀ yẹn sọ̀rọ̀ ọparọ́ láyé ìyá bá ní ẹ má tọ̀pinpin ara yín ẹ má ẹ ara yín ẹ sì má kórìíra ara yín ẹ má kẹ̀yìn dára yín ẹ̀rí ẹ jẹ́rùsí ọlọ́run ọba tẹ́ ọmọ ọ̀yá lápapọ̀ ẹ sọ̀rọ̀ tí wọ́n yọ ni tó sì mú lórí ká sọ́ra ń yìí wọlé sí yẹn lára. ọ̀nà kẹrin lánà ọ̀nà táṣe dání máa ń tọ̀ wọlé síyàn lára òun ni kéèyàn máa fojú kéré mùsùlùmí kéèyàn máa yẹpẹrẹ mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam olùtí ẹtí tó fọmọ nìyẹn kápẹ́ lálábúrú ẹ kápẹ́ ní aláburú ẹ jẹ́ ká súnra ìbá yẹn wa kápẹ́ ní aláburú àyíwá káàkiri kápẹ́ ní aláburú ó ti tó fọmọ nìyẹn ká sọ pé aláburú ni. pẹ̀lú kọ́ máa kéré ọmọ ọ̀yá rẹ̀ tọ́jẹ́ mùsùlùmí kọ́ máa fojú rí iná rẹ̀ pé kí eléyìí jẹ́ eléyìí ọ̀jẹ̀ nkankan. kọ́dọ̀ ọlọ́run ọba Atala, ó tún tẹ nígbàgbọ́ òdodo yìí pé kí fi ìjọ̀kẹ́ sí yẹ̀yẹ́ o. ó ti fi kọjá sí pé ní tó ń fi sí yẹ̀yẹ́ yẹn máa lóore jù wọ́n lọ. kódà àwọn obìnrin àti ìṣesí yẹn wà kódà tẹ̀lé fi gómìnrin tọ́bi sọ gómìnrin fáìn ó rẹwà áá káyà àgbà gómìnrin yẹn dàbí. ẹ̀rọ kan ọ̀fẹ́ràn ìyàwó kan yóò máa yẹn gbogbo ìgbà kí obìnrin yìí máa fáìn ó máa gan wọn á lọ lódò kan àtàwọn èkejì rẹ̀ gbọ́wọ́ àti bọ́ra lẹ̀ tán wọ́n wá ń bi àwọn èkejì ẹ ẹ lágbájá bí máa ń ròyìn mi pé mo mo síbẹ̀ mo ṣe rí ń tòótọ́ ń wí wọ́n ní ọ̀dà ló jẹ́ tí bá nífẹ̀ẹ́ rẹ̀ sá hànàlá àwọn obìnrin nìyẹn. bá tún wá tún yẹn wí lọ́tọ̀ ìfojú kéré ara ẹni kí mùsùlùmí máa kéré ni ẹni tí bá ń fojú kéré wọn sí ajá sí pèsè sí yẹn pọ̀ lára obìnrin púpọ̀ jù obìnrin máa fobìnrin sí ọ̀dà tó tọ̀ tí ìbá ti tètè yìí náà subhanallah ó ti ba tẹ̀ jẹ́ pápátá nìyẹn ọ̀dà tó tọ̀ ìdẹ́sẹ̀ bólẹ̀ yìí náà ní ibùdó onílé sàkíyèsí ní ọ̀dà dàkọ tẹ̀sẹ̀ bóyá oníkó oníkọ̀jẹ̀gbin ni oníkọ̀jẹ̀gbin kí láwárẹ́ mi kọ̀jẹ̀gbin rẹ̀ ṣe àbárí yẹn ń ta ni ẹ̀rí ọlọ́run dìídì là wí pé káwọn obìnrin má fi ra wọn ṣe yẹ̀yẹ́ ó ti ṣe kó ṣe kó obìnrin tó fi ṣe yẹ̀yẹ́ yẹn ìyẹn gẹ́sì tó ṣe kí ni o ó lọ rẹ̀ jù wọ́n lọ ká sọ́ra ká sì jẹ́ lọ yé wa yí pé ká fáyìn ká rẹwà ìyẹn kọ́ lọ́wọ́ fẹ́ wọ̀ ìyẹn kọ́ ọ wà nù hadith tó gbádùn lọ́wọ́ nù Sahih Muslim dípọ́ lọ́wọ́ bò ní wo àwòrán yín àbẹ́ ní dúkìá ṣùgbọ́n lọ́wọ́ máa wọ kẹ́yìn àtiṣẹ́ tẹ̀ ń ṣe ni kákàgbàgbé arákùnrin tó bu rẹwà kọ̀ fáìn àníṣọ́ sálámà wa bá ń dàpara púpọ̀ jù àníṣọ́ sálámà bọ́ sẹ́yìn rẹ̀ ńjọ́ kan ó dì mọ́ ó sọ mọ́ alátẹ̀yìn ẹni tó ẹni tó fọ́ bòmí lójú yẹn kó ń tọ̀ wọ́n jáwọ́ kọjáwọ́ kọjáwọ́ kò lójú mi o gbàdé ọ̀padà rí báyìí lọ́ba rí pa nẹ́bì ni sallallahu alayhi wa sallam wọn tá nẹ́bì wa ń sọ fáwọn èèyàn ní pé ta ni ó ra kíní yìí lọ́wọ́ mi o ta ni ó bóun rà á o yíwa ń sọ fáwọn nẹ́bì ń jọ yẹn pé ọ bọ́ bá dẹ̀ lọ́ọ́ tàbí ọ̀sẹ̀ ni tí ó rà mí torí mo mo kú ta àní sọ̀tẹ́lá ni ọwọ́ àwòrán rẹ bẹ́ẹ̀ ni ìwọ lè máa wò ipò kùtà àwọn èèyàn ò ní rà ọ nítorí ipò ẹ̀rí a máa wọ ẹlòmíì yìí pé yẹn rukuruku ni mo tẹ́lòmíì ṣàkíyèsí nìyẹn làwọn akọ̀sàmà alọ́láhi la àbárọ̀ tọ́bi sọ pé nǹkan báyìí ni mo fẹ́ kí wọ́n ọlọ́run ọ̀bọ̀ òsì ọlọ́run ó sì ṣe yóò sì máa wò pé kí jẹ wọn kẹ kọjá ńjọ sọ pa àwọn sàbí pé kí ẹni yìí ni ẹni tí ń lọ yìí tí ń dá tí gbogbo ara tóbi dáadáa yìí tọ́ba ló wọn fẹ́ sẹ́nìkẹ́ bá àtúntò alábàdákẹ́ ó tún ṣe sẹ́yìn nìkan tún kọjá ọba béèrè pé kílẹ̀ fẹ́ sọ ń pa eléyìí wọn níbẹ̀ ni eléyìí àbọ̀ wa tọrọ ìyàwó ànífù àìbọ̀n lórí rúkúrúkú yìí kódà bí ẹnìkan tẹ̀ bọ́ bá tẹ̀lé wa ní dáhùn sọ̀tàlà ń tọ́wá rí èyí tó rí tó tóbi tì í yẹn kọ́ wọ́n yẹ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba sùpánà ọ̀tàlá ẹ̀fọn gẹ́gẹ́ tó bá gbé sórí skéèlì tí èèbá ti skéèlì gidi kí ni ó mú jáde nọ́mbà wo lẹ̀fọn fẹ́ mú jáde ká tó wá sọ rẹ̀ ọwọ́ àti sọ rí léyìí tí wọ́n sọ pé kọ̀wọ́ lọ kódà ó tóbi lọ́dọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ sálá ju tì yẹn lọ. ẹ̀rí ká má fojú ara wa nínú ọ̀nà táṣe dání máa ń tọ̀ wọlé kí ni lágbájá ó ṣe irọ́ kì í sásìkò rẹ̀ ní o ẹ̀rí kì í sásìkò rẹ̀ ní o. nígbà tí àwọn àfa wa bẹ̀rẹ̀ sí ń wọ́n ní ìnẹ̀lùbà àwọn dọ̀tà fúdìmí mọ́kìlẹ́tẹ̀lẹ̀ àṣàdì oyin ni tó bá ta èèyàn èèyàn súfè tí ẹ alágbá bá sì débẹ̀ ní ìsìn wọ́n kàn máa ta jẹ bí kéèyàn máa ta kẹ̀kẹ́ yín jẹ ní tiẹ̀ náà ṣé kíní kìnnìún lè ṣe nǹkan ìjà ní bẹ́ẹ̀ àbá torí bẹ́ẹ̀ ká má fojú kiri ara wa ìkẹ́ẹ̀dógún mẹ́ta ṣe ta ni máa ń tọ̀ wọlé sí yẹn lára ọ̀rìn ìkọrù zoro ìmọ̀ àfojú kiri ẹ̀sẹ̀ kékeré mi wá sí àwọn kẹrin wọn ń pààyàn ń pakúpa ni kíni kíni mo wá sí kíni mo mo mo mo ṣe nǹkan mi ìjòhún dọ́kọ lọ ni. Ah! èyí tó ṣe yẹn ní ààrẹ náà ni nígbà yẹn ṣe mọ pa yẹn ni ẹlẹ́mẹ̀ òun ṣe òun òkúkú ṣe sádùúgbò tóun ṣe mọ wá sí nǹkan mí kún un ni ẹ̀rí subhanallah ọ̀nà táṣe dání tọ̀wọ́lé sí yẹn lára ni wọ́n lọ ni lẹ́yìn ká ṣe hùwù pẹ́pẹ́pẹ́ ń bí ọjà ṣe iná ẹ̀ lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn ọ̀daràn oríṣiríṣi táwọn yẹn lọ jókòó gbà ṣé oní fífi mú mọ́ra ẹ̀rì àti dání máa ń ẹ̀bẹ̀ wọlé sí yẹn lára kí yẹn máa fojú kéré ẹ̀sẹ̀. àfáwà sáàd bọ̀nù sáàd wọ́n ló ti ọlọ́wọ́n sọ wípé sọ́ra yín pẹ̀lú máa fojú kéré ẹ̀sẹ̀ torí àpẹẹrẹ máa fojú kéré ẹ̀sẹ̀ dàbí àpẹẹrẹ àwọn ìjọ kan tó yẹ pé wọ́n sọ̀kalẹ̀ sáfònúfojì àyè kan kálukú wa ń mú gi ìsẹ́pẹ́ wá tá a bá ti mú ẹni tí ń dẹ́ṣẹ̀ yẹn tá a bá ti gba mú báyìí tá a bá mú lórí ẹ̀ báyìí yóò padà parẹ́ ni o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé òkúta wẹ́wẹ̀wẹ̀ òun lọ padà di àpáta ẹ̀rí pé kí yẹn ọkàn kẹ́ ìyẹn jì wọ́n ti padà rí fi dáná eléyìí mẹ́yọ̀kẹ́ wá eléyìí méjì wá ọyẹ jẹ́ apá kínní pọ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ náà ṣe rí tá a bá ń bójú kéré á padà dín ńlá ló ti wà lọ́dọ̀ àwọn àfa wa yìí pé kò sí àforíjì pẹ̀lú kéèyàn máa kọ̀ntínù lórí ẹ̀ṣẹ̀ kò sì sí ẹ̀ṣẹ̀ ńlá kan tí yẹn bá ti ronú pé wàdà lórí rẹ̀ ìkẹrìndínlógún nínú ọ̀nà táṣe sáni máa ń tọ̀ wọlé sí yẹn lára òun ni kéèyàn fọkàn balẹ̀ ń bi ìyá ọlọ́run pé àwa yìí àá kò sí ohun tọ́jọ́ àwa yóò lè jìyà o lẹ́yìn kákú kálọ̀rì kẹwàá lọ́sùn báyìí àwa yóò lè jìyà àti sáni máa ń tọbẹ̀ wọlé sí yẹn lára kò sí ohun tí máa ń parí yẹn náà ju kéèyàn jọ a ti ṣe yìí dá sí yíya ọ̀pọ̀ irú wa kọ́ ọlọ́run ọ̀jẹ̀ níyà bá ń fún àwọn ẹrú mi níròyìn pé ànàlẹ́gọ̀ fúru rọ̀hìm aláforíjì ti máa ń kẹ́ni ní mí àti pé yá mi wàlẹ̀ àdáàbòlẹ̀ àlè ó ti máa ń ta ní máa ń ro ni ẹ má fọkàn balẹ̀ rẹ o. kódà àwọn ẹni tí wọ́n ti gba sàtífíkẹ́tì àlùjẹ́nà kan tó jáde láyé ọ wà nù wọn tó ibi ó ní ah, ẹ̀rú ń bà wọn kọ́ ni pé tóun dé ti gbẹ́sẹ̀ kẹwàá àlùjẹ́nà báyìí kọ́ lóun má tún sọ pé mo tún rẹ́tí àìdá báyìí tó ṣe ọyà padà wá yẹn jú ẹ̀ ká tó wá sọ pé àdá àti ìmọ̀ bọ́rọ̀ wọ́n ṣe rí a gbọ́dọ̀ fọkàn balẹ̀ níbi ìyá ọlọ́run ọba téèyàn bá ń ṣe dáadáa a máa rẹ̀ kàn nípa rẹ̀ pé yọ wà lùtẹ́ ní ọlọ́run tọ́ba kú lórí bẹ́ẹ̀ lóbi já pé gbólóhùn anamọ́ mẹ́nu insha allah la gbọ́dọ̀ máa rí pé mùmíní ni mí pẹ̀lú òkú ọlọ́run yẹn ni pé lágbára ọlọ́run tí mo bá bí ṣe ń bá lọ ìmùmíní ni mí tí mo bá kú sórí bẹ́ẹ̀ insha allah obìnrin gbé yẹn gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ yẹn yẹn láàbí gbọ́dọ̀ sí pèlè ni ọba wà láyé tí ń hùwà àbàjẹ́ ó rà bọ́jẹ́ kéfèé tọ́ra àmọ́ ohun tí ó fi parí rẹ̀ agbọ́dọ̀ máa níra ajá nípa rẹ̀ òun lọ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tó sì kẹ́yìn nínú àwọn ọ̀nà táṣe dání tọ̀ sí yẹn lára òun náà ni alukọ́nù tó mi rahmatulah ká sọ pé lágbájá ọlọ́run ò lè sàánú ẹ̀ mọ́ ó ti kọjá bí wọ́n bá ń pín kẹ ẹ́ bí àwọn kẹ tí wọ́n sọ pé mùyíbí ó sorí ibú ń jẹ tó mùyíbí ó yẹ owó òbòròró tí wọ́n dì sínú àpò ńlá ó jẹ́ àlọ́ gbé fúnjọba pé mùyíbí òjògùn torí pé ewu ọlọ́ọ̀gbé fún ìjọba ẹgbẹ́ tó ẹni ọba lówó yìí ẹgbẹ́ fún ọlọ́ọ̀filọ̀ bí àkọlé dá fún mòye bímọ ẹ̀rí a gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ a jákàn níbi ìkẹ́ ọlọ́run ọba kódà bí ẹ bá dẹ́sẹ̀ títí tá a ní ẹ bá lọ́rẹ̀ má ṣe wá àti akọ wá àti ibú wá àti burúkú a ah, èyí tó ń ṣe yìí ó ò tiẹ̀ lè rí ìyọnu ọlọ́run ọba ẹ má jẹ́ pa sọ fún wa pé ẹnìkan sọ bẹ́ẹ̀ òun sin lọ́hùn lọ́hùn ń sẹ lọ́hùn ni ó ti á wífun wífun títí bí àwọn tẹ lọ́hùn yìí náà ni ah, ọlọ́run ò lè forí jì ọmọ òun bọ́lọ́run búra bọ́lọ́run ti rin ànẹ́bí rẹ̀ sí nìyẹn pé ìwà ànẹ́bí mi bá ń sọ fárákùnrin yẹn tí mo ti ba tẹ́ rẹ̀ jẹ́ ẹni tó sọ wípé ní forí jì yẹn mo ti forí jì ọlọ́run ní rẹ̀ ànẹ́bí bá ń pe àwọn ẹrú mi tí wọ́n ti ṣàṣejù lórí ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n wù sọ pé ẹ dání jìnnà sí wa o má jẹ́ ọ̀ráyè nínú gbàgbọ́ wa o má jẹ́ ọ̀ráyè nínú ìjọsìn wa má jẹ́ ọ̀ráyè nínú ìhùwàsí wa ọlọ́run dákun fi ìmọ̀ ẹ̀sìn fi yé wa ọlọ́run sì jáde lò ó ọlọ́run dákun ta wá lọ́rẹ́ o fún wa lówó tó pọ̀ fún wa lọ́mọ tó pọ̀ kó wa fi ìbùkún sí fún wa ọlọ́run dákun já lálàáfíà gbogbo àwọn ẹni tí ọ̀gbádùn ọlọ́run jẹ́ káwọn náà lálàáfíà gbogbo àwọn ẹni tí wọ́n wá kú sínú ẹ̀sìn ọlọ́run dákun bá ní foríjì wọn ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run dákun máa dáàbò rẹ̀ bò wá máa ṣọ́ wa o ọlọ́run má fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan má sì dá wa dá bùkátà wa má dá wa dára wa o à ń bẹ ọlọ́run ọba sọ̀rọ̀ ọ̀tá la níwọ̀n ọba tó rọmọdáhùn tún tí ó fi dé ìgẹ̀rẹ̀ tí máa ń yẹ ọlọ́run àjọ yẹ mọ́ wa lọ ọlọ́run tàwa kẹ́ni tó rọmọdán tí ó láyé tó bá wa láyé ìjọsìn inú ẹ̀ ọlọ́run ti fún wa bàbá ti rọrùn fún wa ọlọ́run dákùn gbà á lẹ́sìn fún wa ìbádọ́lá إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم وفي العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله تعالى